láì nígbà ẹni ní àsìkò ní ìtẹ̀síwájú pẹ̀lú ètò tí à ń bá lọ the reasons why Muslims are creeping around the globe. n tí a tún gbéyàwó lónìí òun náà níbi tí a ti dánu dúró sí ní ìjẹta mo pé ní àná àwọn questions kan ni a attend sí ibi tá a dánu dúró sí náà ni pé a sọ pé èèwọ̀ ni ká máa béèrè nǹkan mi lẹ́yìn tó jẹ́ pé Allah subhanahu ló lágbára lé lórí. kama máa béèrè lọ́wọ́ ẹ̀kan nú àwọn ẹ̀dá tí Allah subhanahu wa ta'ala dá àwa mẹ́nuba pé wọ̀yẹ̀ jùsù suhalu salihin al-ahya ṣùgbọ́n ó lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà a le beere nkan lọ́wọ́ àwọn ẹni rí a le beere nkan a lè tọrọ nǹkan lọ́wọ́ àwọn ẹni rí ṣùgbọ́n nǹkan táwa tọrọ lọ́dọ̀ àwọn ẹni rí òun náà wa mọ̀kọ́ yíyàd ìyẹn ni pé ó wà restricted ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tó jẹ́ páwọn náà lágbára lé lórí àpèjúwe táwọn afáwa filẹ̀ ni pé katolbi dua minhum a lè tọrọ àdúrà lọ́dọ̀ wọn pé ẹjọ ẹ ṣàdúrà fún wa a lè bẹ̀ àwọn ẹni rẹ pé kán ṣàdúrà fún wa. lẹ́yìn pé kán ṣàdúrà fún wa yìí àti tó bá tún jẹ́ pé ń bẹ́ẹ̀ nù àwọn ẹni rẹ tó pé ń dáko àbí tó lówó lọ́wọ́ tá a la ṣàrísìkì fún tá a lè tọrọ nǹkan táwọn òpó fojú hàn pò ní abálẹ́tọrọ ọmọ lọ́wọ́ rẹ̀ nínú ọmọ tó bí pé kó fi fún wa àwọn àfa àjẹká gbọ́yé pé nǹkan tí ẹni rẹ̀ yìí ò bá ti ní kápá lórí tí ò sí ní under jurisdiction rẹ̀ a gbọ́dọ̀ bí léèrè o àpèjúwe káwa mọ ẹbẹ ń tà pè lẹ́ni rè ká mọ bí léèrè pé bàbá ẹ jọ̀ọ́ kì í ṣe pàdúrà pé ẹ bá ń ṣàdúrà fún mi ní kọ́lọ́n jẹ́ kára mi yá ó yàtọ̀ ara mi ò yá ẹ bá mú ẹ bá má ìsìn pò ń bẹ́ẹ̀ wà rísíkì a fi ló lọ kí ẹ̀ máa tọrọ bí ẹ̀yìn ó ṣe abárísì kí ó ṣe sùn yẹn bọ̀ ní n tẹ́ nìkan náà abala yìí ó wá láwọn nǹkan kan kọ̀ọ̀kan tá a máa wa tá a wò pálọ̀n là ń ṣàbòsí tá a sì mọ̀ pé Allah subhanahu wa ta'ala kò ṣeé ṣàbòsí àfẹ̀mí ara wa láyà ṣàbòsí ẹ̀ kí lára làwọn náà a ní nkẹyọ kan tá a lè tọrọ lọ́wọ́ ìdá tó fojú hàn pé lágbára lé lórí náà ká sọ pé kó bá wa bẹ lọ́hùn àbí ń ta òpó gangan náà kápá lórí gẹ́gẹ́ bí ọmọ àbíyàwó àbí oúnjẹ àbówó tó ní ètò wa jẹ́ pò gangan ní kókó òbèjì tó yẹ kó ní ṣe pẹ̀lú kọ́dà ó náà ni pé ìmọ̀ tọrọ pé ẹjẹ́ bá wa ṣàdúrà ọ̀rọ̀ lórí ẹ bá wa ṣàdúrà yìí ọ̀rọ̀ kan tó yẹ ká gbéyẹ̀wò dáadáa ni torí pé inú tí ń sọ mùsùlùmí dọ̀lẹ́ ni lónìí a train àwọn ọmọ wa gan lórí bóun ni wọ́n ṣe màdúrà ṣe tẹ bá wà láwùjọ àbí tẹ bá wà láwọn conferences kan tán ní pé yá kẹ́nìkan ṣàdúrà fún wa agọ́ra àwọn ọmọ wa mùsùlùmí wa tí wọ́n ń gúrùmù lónìí ibẹ̀ láti ẹlòmíì ti tẹ̀sán pé kò sí foundation tán pẹ̀ ní àdúrà kankan tó bá súnà lẹ́nu ẹlòmíì kò sí foundation rẹ̀ kí wá lójú tí islam fi wo ká tọrọ àdúrà lọ́wọ́ èèyàn pé kéèyàn kan bá wa ṣàdúrà àtàwọn kí làwọn ibi tá à ń sá sí àtàwọn kí làwọn ibi tá à ń sá sí tẹ́ pé tá a bá sọ lé lórí yóò padà fún wa ní sòrò lónìí jama'a ní sanpana ká tọrọ àdúrà ìpínlẹ̀ agbájá ẹjọba abelon ẹbọ abelon kì í ṣàbúrú já isla harrod fi kò sábúrú kankan bẹ̀ àwọn àdílà àwọn ẹ̀rí tó sì wà lórí pé ká sọ pé lágbájá ẹ bá wà bẹ̀ lọ́hùn ó pọ̀ gan nínú Qur'an àti nínú hadith anabu Muhammad sallallahu alayhi wa sallam bọ̀ ká tọ̀ṣì kọ̀ọ̀kan ká wá mọ àwọn àbúrú kọ̀ọ̀kan tó fẹ́ máa sápa máa bẹ̀rẹ̀ wá jáde nínú suratu Yusuf aya ninety seven àwọn ọmọ ya Yusuf lọ bá bàbá wọn padà táwọn sí anabu wa Yaakub wọ́n yìí sọ fún Yaakub pé قالوا يا أبانا استغفر لنا ذنوبنا إنا كنا خاطئين ọlọ́run náà fẹ́ wá foríjì lọ́dọ̀ rẹ̀ ọlọ́run náà fẹ́ wá foríjì lọ́dọ̀ rẹ̀ wọ́n wá nọ́mbà àbáwọn pé ìrẹ́ bàbá wa ẹni eré ní ọ̀ ìyẹn rẹ̀ la mọ̀ sí istagfir lana dhunubana bá wa foríjì lórí ẹ̀ṣẹ̀ wa bá wa wá foríjì lórí ẹ̀ṣẹ̀ wa inna kunna khati'in torí pàgbà pàwà kí ni aláìṣe ni wa aláìdániwa yín tá a ṣe aburú ni wọ́n fẹ́ tọrọ àforíjì lọ́wọ́ Allah subhanahu wa ta'ala wọ́n ní bàbá wọn kó bá wọn tọrọ àforíjì lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala naam nínú hadith tó sàpèjúwe fún apá alẹ́ tọrọ àdúà alẹ́ tọrọ àdúà lọ́wọ́ àwọn ẹni rí kábàmọ̀lẹ́ ẹni rí ni wọ́n fine òun náà ni hadith Uwais al-Qarni hadith Uwais al-Qarni ètí ànábà Muhammad sallallahu alaihi wasallam sọ fún Umar ibn Khattab pé fa in istata'ta an yastaghfira torí hadith ni hadith tó gùn ní níta fẹ́ nílò nbẹ̀ ni mo kàn mú jáde nbẹ̀ yẹn hadith Uwais al-Qarni nínú àsọtẹ́lẹ̀ táwọn ibi sọ fún àwọn sọ̀hábà ni pé ẹ ń bá pàdé rẹ̀ tó bá ṣe alábàápàdé Uwais al-Qarni tó bẹ́ẹ̀ lé tẹ́ni ẹ lé ní opportunity láti lè sọ fún uh, uh, uh, Uwais pé kó tọrọ kó tọrọ àforíjì lọ́dọ̀ Allah subhanahu wa kẹ́ni ẹ̀ tẹ̀gbìyànjú kó tọrọ lọ́wọ́ Uwais torí pé ẹni rẹ̀ ni Uwais naam nínú tá a sì rí kà nínú hadithi náà ni pé umar bin khattab ó ṣàlá umar bin khattab ló ṣalábàpàdé Uwaisi ó sì padà tọrọ àforíjì lọ́wọ́ rẹ̀ pé jọ kìí pé tọrọ pé Uwaisi foríjì mi ó padà tọrọ pé Uwaisi bó ń tọrọ àforíjì lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala hadith yẹn hadith tó mẹ́nu sọ́yìn muslim ni àti ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta hadith ẹlẹ́ẹ̀kejì tẹ́kùn gangan ó tiẹ̀ tún yanjú ẹ̀ dáadáa wọn náà hadith sọfwan wàwá ibn abdullah ibn sọfwan wà kánà ti tahtahu dáadáa hadisi sọfúnwánì táàmà sí abdullahi ibn sọfúnwánì ó wá abúdàdà lọ sílé kò bá abúdàdà lé ó wá báyàwó abúdàdà ìyàwó abúdàdà wa ń bè lọ́wọ́ uwais ipe ṣe ìyàwó abúdàdà wa ń bè lọ́wọ́ sọfúnwánì sọfúnwánì sorry ó ń bè lọ́wọ́ sọfúnwánì pé ṣé sọfúnwánì ó lọ sí àjì ọdún yìí sọfúnwánì dá ìyàwó àbúdàdà ló ń pè náà insha Allah wọn lọ ìyàwó àbúdàdà wa ń sọ fún sọ fún wa ni pé fad'u Allaha lana bi khayr fad'u Allaha lana bil khayr فإن النبي صلى الله عليه وسلم كان يقول دعوة المرء المسلم لأخيه بظاهر الغيب مستجابة عند رأس ملك موكل كلما دعا لأخيه بخير قال الملك موكل به آمين ولك المثل ó tún wá rán sọfún létí pé anábàámu sàṣálà sọ pé àdúrà tí ẹran tí wàá náà àdúrà lórí kọ́nà ṣe dáadáa fún wa o àfà ẹwà ti dé mọ́kà ìbára sàdúrà kọ́nà ṣe dáadáa fún wa o ìyẹn kò sábúrú bíbẹ̀ kí ẹran àyànkẹ́ pé àfọ ẹ̀jọ̀ tẹ bá ń sàdúrà lórí ẹ̀bá ẹran ti tàwa náà bẹ́ kọ́nà ṣe dáadáa fún wa o. ó tún wá rán sọfún létí pé anábì sọ pé ẹni bá ń ṣàdúrà fọmọ ìyá rẹ̀ ní kọ̀rọ̀ aláwo padà ní kẹ́ kánú àwọn mọ̀lẹ́ka náà dúró tẹni ẹ kó mọ sọ fún pé wàhálà kàmí tó ń tọrọ fọmọ ìyá rẹ̀ kó mọ jẹ́ tiẹ̀ náà kò bá ti pè fún naam eléyìí nínú àwọn pọ́ìntì míì táwa fẹ́ múnú rẹ̀ ni pé ìgbà tí sọ̀fúnwánù jáde kúrò nílé ó padà pàdé àbúdàdà nǹkan tí ìyàwó àbúdàdà sọ fún náà ni kíni òun náà ni òun tí ìyàwó àbúdàdà sọ fún sọ̀fúnwánù òun náà ni àbúdàdà náà tó bá sọ fún sọ̀fúnwánù pé kó bóun tọrọ àdúrà tó bá ti dé hajj tí Allah subhanahu wa ta'ala kó gbà ládùúrà a máa ń ṣe àwọn mistake tá tọrọ nǹkan lọ́wọ́ àwọn afa a máa ń ṣe àwọn ìṣe tó pọ̀ gan nínú àwọn ìṣe tá a ń ṣe ni pé sáà tọrọ ká wa tọrọ nǹkan lọ́wọ́ Ọlọ́run ni àbá tọrọ lọ́wọ́ tiwọn gangan pé kan ṣe fún wa. àwọn mistakes tá a ń ṣe ni pé sá nǹkan tá tọrọ lọ́wọ́ tán lára àǹfààní láti tọrọ lọ́wọ́ wọn tó a tá a mọ̀ sá dùá sáàtọ̀rọ̀ torí pé àdúrà yẹn àwọn kan lágbára láti gbà wọ́n lágbára láti ṣe ni sáwà àtọ̀rọ̀ sáàrẹ́ nìkan tó sọ pé ká tọrọ nǹkan yẹn lọ́wọ́ gẹ́gẹ́ pé ah, ẹ bá tọrọ àlùbáríkà sí kínní ẹ bá ṣàdúrà sí kínní ẹ bá ìkọlọ́ ń ṣe pé ó lè àlùbáríkà ayé rẹ̀ ó dáa àwọn kẹ́lìmà yẹn kẹ́lìmà burúkú ni òun sọ fún yàn pé ayé ọlọ́ọ̀jà ayé rẹ̀ ó dáa yàtọ̀ sí ayé rẹ̀ ó dáa ó ti ń lọ tọ́lẹ́ títí authoritatively speaking ló ń sọ ń bi páyè rí ọ̀dà léè tó ní kápá rẹ̀ lé lórí. tán bá wá bá yẹn pé kán bá yẹn pé ẹ bá wa bẹ lọ́hùn ẹni ò ní mọ sọ́sọ́ bí wọn pé òun ò lágbára láti jẹ́ kí nǹkan yẹn ṣe é ṣe kò ní mọ ẹni tó ń sọ bí ẹni pé ọlọ́run ti fún un ní kápá kan pé ní tóun bá ti sọ yọ ọ̀sẹ̀ náà ni àpèjúwe mi ẹni ká bá yín bẹ lọ́run kí ọlọ́run ṣàlàáfíà fún yín ṣáàlà ó yàtọ̀ sí ìhání ṣáàlà ọ̀kàtìlà ọlọ́run fún yín lára dá ọlọ́run jẹ́ kẹ́ lálàáfíà ọlọ́run jẹ́ kẹ́ ṣe kinní kan ọlọ́run jẹ́ kẹ́ ṣe kinní kan ara àwọn èyí ń sì dá ṣùgbọ́n kí àwọn tọrọ yí pé kí àwọn tọrọ nínú àdúrà tó wá fẹ́ tọrọ pé ara rẹ̀ ó yá bí ẹn pé yẹn gan lèyàn fi í bẹ́ẹ̀ àbí yẹn gan náà lèyàn máa ń tẹ́yìn ó ń bẹ̀ àwọn eléyìí lára àwọn àìṣe tí mo ń bẹnu dùá àtà máa ń ṣe nìyẹn àwọn àìṣe tí ń bẹ́ẹ̀ nìyẹn a gbọ́dọ̀ mọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ títí wílé a padà dàbí àwọn mọ̀júsí a padà dàbí àwọn kiri a padà dàbí àwọn kèfèrí tẹ́pẹ́ táwọn bá ń sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ pàǹjẹ́ nìkan ti wà nú ara wọn naam nínú àwọn ìta gbọ́dọ̀ wá ṣàkíyèsí rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀gọ̀rọ̀ àwọn àfáàná yìí sọ pé ó lẹ́tọ̀ọ́ wa ibnu eh, sheik wa ibnu taymiya rahimahullah wọ́n sọ wọn pé ó lẹ́tọ̀ọ́ kéèyàn sọ pé kẹ́nìkan bó ń ṣàdúrà kó ṣe fúnra rẹ̀ kó dojúkọ Allah subhanahu wa kó tọrọ tó fẹ́ ṣùgbọ́n kò sáburú nu kó ráyàn kó bẹ́yàn pé ẹjọ́ ẹ bá tọrọ nǹkan báyìí wájú Allah wọ́n ní kí nìdí wọ́n tí ẹnì tí máa ń bẹ̀yàn ládùúà ó lè sún débi pé kó ń gangan máa ní táìmù àti máa sàdá fún rẹ̀ mọ́ ó ń gangan para lè dọ̀lẹ́ àbí kó yẹ pé ẹni tó para bẹ̀ ládùúà yẹn níjọ́ tádùúà yẹn bá gbà kó máa rẹ́ nìyẹn sí pé ah wàlíyù ni yóò padà fẹ́ máa pọn yóò fara fẹ́ máa allocate àpọ́nlé kan tó ju àpọ́nlé tí ó yẹ kó wà fẹ́ ni yóò padà fẹ́ allocate ẹ̀fẹ́ tó jẹ́ pòun ló lọ bá pẹ́ ìjọba àṣàbí àbáyé gbà lágbèjà tẹ́ tún lọ mọ́kà lọ́dún yìí ó dàgbé tẹ́ bá ń ṣe láti àdó àyẹn gbà kó sáàbù nínú pé ká rẹ̀yìn ká bẹ̀yìn ládàá ká dọ̀à sí gbà ṣùgbọ́n nínú tí wọ́n fẹ́ ká sọ́ra fún ni pé kọ́mọ̀dé pàwọ́ gẹ́gẹ́ ló padà dọ̀lẹ́ àyìn lè jíròrò mọ́ àyìn lè dojúkọ Allah subhanahu wa ta'ala nínú ẹlẹ́ẹ̀kejì ni pé yakhsha an yakuna su'alu du'a min an-nas sababun li ittikhadhi al-wasa'it min al-khaliq ìyá àmọ̀ pé alágbájá lẹ́nu tó lè bá mi communicate ọlọ́ èmi ò lè dá communicate Allah subhanahu wa ta'ala ìyẹn lára àwọn ẹ̀rí tó pọ̀ ẹ̀rí pọ̀ táwọn àfáà fi ṣe kíni tí wọ́n fi sọ̀rọ̀ nípa yí pé ká ké pọ̀ lọ́n fúnra wa ó dájú ká máa bẹ̀yẹn lọ ṣùgbọ́n tá a bá bẹ̀yẹn kò sá burú ń ṣùgbọ́n tá a fẹ́ bẹ̀ níjọ́ tá a ti mọ rí pé ni ẹ̀ báyà nǹkan ti ń jẹun lórí ẹjọ́ tó náà bá ti ń ṣàdúrà àbí tá a bá yẹ pé lójú wa tá ń sọ pé ẹ̀jẹ̀ ṣàdúrà fún wa o ẹ̀jẹ̀ bá ṣe ṣàdúrà fún wa tó ti wá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé òun lòun ó gbàdúrà yẹn àbóǹgẹ́gẹ́ lòun jẹ́ ká sóríire káyọ̀tì sá fún un eléyìí wọn ti kó lẹ́yìn tó wà lójú ọ̀nà sunna anábà Muhammad sallallahu alayhi wa sallam fine ìbéèrè tí ó wà jáde ń bẹ̀rẹ̀ ìbéèrè tí ó jáde ń bẹ̀rẹ̀ suhalo kirula anikama bèrè nǹkan lọ́wọ́ ẹlòmíì lẹ́yìn Allah subhanahu wa ta'ala ayò tó ń sọ ní ìsìnpa alẹ́bẹ̀ àwọn àfa aládùá ó ń béèrè wá lè béèrè pé àfa nínú ilé mo sì fẹ́ mẹ́ni tó jí sáàbùrú ń bẹ́nu kí n lọ bá àfa pé àfa àbí ó kú mọ́ sẹ́yìn dáadáa ńlẹ̀ yorùbá àfa wọ́n jí nǹkan mi mo sì fẹ́ mẹ́ni tó jí ní tó wọ́n sẹ́yìn dáadáa táwọn àfa sì láwọn oríṣi àwọn ọgbọ́n tí wọ́n ń dá dáadáa sẹ́yìn pé ẹ̀yin náà lẹ́nu kọ́ àfọ́ làwọn gbàdúrà ló fẹ́ sẹ́yìn náà lọ́wọ́ kó lọ bá àfa àkọ́jọ ara ignorance tó tó ẹni tó bá àìsàn tí ń ṣe ju ti covid nineteen lọ kí ni ìdí ìdí ni pé àwọlẹ̀ni ẹni mọ̀nà gẹ̀yìb ìmọ̀ kọ̀kọ̀ tí ẹ bá yẹ pé àfa àgẹ̀gẹ̀ tó lọ bá gẹ̀gẹ̀ ló jí o ló jí wò rẹ o ìmọ̀ kọ̀kọ̀ kò sẹ́ni kankan tó lọ wà lẹ́kẹ̀rẹ́ àfi màyẹn mà ìlàhù àyàfi aláàní kan náà ló ní màyẹn. ìmọ̀ tí ó ṣẹlẹ̀ lọ́la àfa àkẹ́kọ̀ọ́ lè mọ̀ in tó ti kọjá lọ àbíjẹ́pọ̀ àfa náà bá wà lára àwọn CID iṣu pé wọ́n jíwó àbájí fóònù èèyàn kan tí àwọn ọlọ́ba àfa kan kó báyàn ṣèwádìí ẹ̀ pé òun fẹ́ mẹ́ni tó jí ìlọ́ba àfa kan lórí eléyìí fitna ni ìlọ́ba àfa kan lórí eléyìí orígun kan lára orígun ṣírkì ni ara pẹ́yàn lọ́sẹ̀ concentrations lórí lójú ọ̀nà tá a mọ̀ sójú ọ̀nà àárọ̀ mọ̀ ẹni tó lọ bẹ́ẹ̀ nìyẹn a padà sọ pé ni ẹ ti kó sínú hadithi kan nínú hadithi anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam kí náà hadithi náà hadithi èyí tí anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam tó ti fún wa ní warning lórí pé man ata urofan man ata urofan anábì sọ pé ń bá lọ bá áwò man ata kahina anábì sọ pé ń bá lọ bá ẹni tí ń kílèmù pò òun lè mọ tó ṣẹlẹ̀ lánàá àbí tí ó ṣẹlẹ̀ lọ́la torí pé àwọn tí wọ́n ń pè ní ọ̀rọ̀ ọ̀fun náà nìyà àwọn tó máa ń wò pé kí ni kí ni ṣe yín mo mọ tí ó ṣẹlẹ̀ lọ́la àbí ṣé wọ́n jí wọ́n yẹn mọ̀ bọ̀ àfáà ló wà wá kúránì yóò so kọ́kọ́rọ́ kan mọ́ láàrin fúdà ìpín yẹn ti yóò díwọ̀n sábà lò yẹn gan nísìnyí torí láyé ìgbà kan táwa wá ń kiri dáadáa wọ́n ó sokùn kan mọ́ kúránì pẹ̀lú kọ́kọ́rọ́ kan wọ́n sà mọ́ wọ́n yà ní ẹ mú fúdà ìpín wọ́n yà mú ojú ewé kan àbí wọ́n sà ní ẹ mú nǹkan kan tẹ́ bá mú ibi tó bá yí sí ìgbà wà tí wọ́n ti ẹ̀nì kó kọ sínú láìlọ́ inú pépà wọ́n wà domi àwọn yẹn sì ń ṣe wéréwéré náà láwọn ibì o wọ́n wà da omi wọ́n da orúkọ yẹn sí wọ́n ṣàdúrà sí ọkọ̀ tó bá parẹ́ ọkọ̀ <laughs> tó bá parẹ́ ẹ̀wọ̀ scam ọkọ̀ tó bá parẹ́ ẹni ló jí nǹkan. àbò tí gbogbo kọ̀ yòókù bá parẹ́ tí kò bá parẹ́ tí ò parẹ́ olójì nǹkan oríṣiríṣi àwọn ìtàn yẹn gbà fi ń da fìtì náà lẹ́rìí. ìlọ báwọn àáfàá lórí àwọn mọ́ṣálà yìí ẹni tó lọ bá wọn ó di ọ̀daràn àáfàá tán sì lọ bá ní ó padà dọ̀daràn nítorí pé àáfàá tán lọ bá tí ó ẹ̀ láìsí àwọn èèyàn lé lórí oríṣi àwọn èèyàn ló máa ń rò bí ìgbórí àwọn àfáà dáadáa náà lèèyàn dẹ́ àfáà ìjọ wọn jí nǹkan bí mo ti ẹni tó jí ẹ̀mí wá jẹ́ bí ọlọ́pàá tá jí nǹkan rẹ the right time rẹ láti lọ kèsì ọ̀dọ̀ àfa ó lọ rìpọ́tì fún ọlọ́pàá ni ọlọ́pàá ó wà tó bá ọlọ́pàá àbọ̀ sí self investigations tí nǹkan tó jí nǹkan tó jí tó bá ṣe trace wọ́n bọ̀ trace ẹ̀ bí bẹ́ẹ̀ wá jí fóònù ní ìsìn ó ti dùn wá tí wọ́n náà bá ti ní sim park tó sì ní kíní fóònù pálí fóònù tó rà ẹ̀jọ̀ sáfà náà bọ̀ wọ́n wá ime àgbo ní kíni nọ́mbà tó máa wá bí kíní àbó ní ọmọ wá nọ́mbà sim park ní ọmọ béèrè tó nú ọ̀dọ̀ ọlọ́run ló ti mọ béèrè sim park nọ́mbà yìí zero nine three kíní kan bá ń wẹ́ ibi tó wà bá wà wá àwọn kan wà bẹ́ẹ̀ pé a máa ń fẹ́ pọn nípọn ẹ̀sìn àáfà tí bá ti ń sọ pé òun lágbára láti mọrú nǹkan báyìí ká sọ́ra fún un àáfà àkọ́ àlùfáà ni àáfà ẹlẹ́bọ ni torí pé anábà Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ ká gbọ́yé pé ẹ ń bá lọ bá ẹnìkan tí ń sọ pé òun mọ nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́la fasọ̀dákọ̀ tẹ́ni yẹn sì nígbàgbọ́ sí tẹ́ni èsì tẹ́ni yẹn fún tọ́lọ́gọ̀rọ̀ fámìlì mi kí ni ti dàrú ọ̀gọ̀rọ̀ àbúrò náà ti sọ pé òun lójú ẹ̀gbọ́n rẹ̀ ọ̀gọ̀rọ̀ ẹ̀gbọ́n rẹ̀ sọ pé òun lójú kìnìkan bàbá rẹ̀ tẹ́ẹ́pọ̀ ti dọ̀gọ̀rọ̀ fámìlì rù táàfà sọ pé ah, àáfà yẹn ti bá mi yẹ̀ mú sí lọ́dọ̀ àwọn afáwọn ti bá mi yẹ̀ wò àti gẹ́ẹ̀tẹ̀ tó mọ̀ ànábì sọ pé irun ẹni yẹn wọn ò ní gbà for forty days ẹ wo nǹkan tá a fi ń sọ̀rọ̀ nù ẹ wo nǹkan táwọn yẹn fi sọ̀rọ̀ nù wọn ò ní gbà àrùn ẹni yẹn for complete forty days eléyìí ni nǹkan tá a sọnù lónìí tẹ́gbẹ́ lómi ò àmọ́ wọ pé ah, ah, àlọ́kùnrin làdá òun yóò mọ bẹ́ẹ̀ náà kò nà pọ́lọ́ ńgẹ̀ onígbàdúrà òun torí pé tí ń fi ibì kan kọsẹ̀ fún níwájú aláṣọ anàtàlà ẹni tó fi képe nǹkan lóru tí wọ́n náà lẹ́gbọ́n ẹ̀dùn á ń dìdàjú nígbà wọ́n jí nǹkan rẹ̀ ń sáré gbalẹ̀ àwa kan lẹ́bàá ń wà ẹni tó fẹ́ mẹ́ni tó jíwò mí kó ń gbogbo àtàjọ ń gbélé náà ni. ìyún ti alẹ́ tó àpò bá fẹ́ ó sàn fẹ́ sínú tó jíwò rẹ̀ kó gbọ́dọ̀ ọlọ́pàá lọ. ànábì wa sọ̀rọ̀ yìí ibi bala dìgbà ìyẹn ni pé ẹni tí ń claim àbá àfáà tó ń sọ pé òun mọ̀ ń pa ìmọ̀ kọ̀kọ̀ ǹjẹ́ ń wá ẹni tó sọnù àbí tó ṣe gíní kan òun lè bá yín wá ẹ ń bá lọ bá wọn irú èèyàn bá ń pín sí méjì kí sẹ́gbọ́n tó bá lọ bá wọn náà ni ó jàlá burú wájú Allah subhanahu wa ṣùgbọ́n àwọn tí wọ́n jàlá burú dà gbọ́dọ̀ kà wọ́n àwọn tí èsè náà agbọ́dọ̀ kà wọ́n náà ṣùgbọ́n kí ló fẹ́ mú yẹn lọ bá gangan kí ló fẹ́ mú yẹn lọ bá wọn kí ni tí yẹn fẹ́ wá dọ́dọ̀ wọn. àwọn àfa wa sọ pé ẹ ń bá lọ bárù wọn ó pín sí mẹ́ta ẹni àkọ́kọ́ ni pé àwọn tí wọ́n lọ bá wọn láti jèbèrè lọ́wọ́ wọn wọ́n láàyò sọ dínkù hù ṣùgbọ́n béèrè tán lọ sí ìbéèrè tán lọ sí lọ́dọ̀ wọn yẹn ẹnìkan lọ lọ sí ìbéèrè nípa pé nǹkan ohun tó sọnù lọ́dọ̀ àfa àfa wa ni mọ̀wọ́dẹ ẹ lọ padà wà máa ti bá yín ṣe béèrè ṣé yóò bá yín yẹn náà fẹ́ bá yín ṣe béèrè lọ́jọ́ ọdún yóò wá gba wáyé àbíwò ní yóò gbà ń bẹ̀ wọ́n láàyò sọ dínkù nígbà wọn padà wá jíjọ́ mú pé bá bàbá ni tó wá ṣèbéèrè ẹ̀yìn lágbájá lágbájá ò lè fẹ́ra wọn o nígbà wọn padà ṣèwádìí kẹ́ni yẹn kó wá mọ́ gbà afá gbọ́ àbí kó mọ́ gbà àwọn tí wọ́n lọ kọ́ńsọ́ọ̀tì gbọ́ kò sá burú bíbẹ̀ ṣùgbọ́n o ìjìyà ẹni yẹn anábà Muhammad sọ̀sọ́lá sọ fún wa yìí pé gẹ́bí tó fọ́ sẹ́ni ilẹ̀ nínú Sahih Muslim pé la tuqbalu lahu salatu forty days ni wọ́n fi nígbà gbogbo ìrún tẹ́ni yẹn bá ẹ̀wò lórí epo kan lọ sí consultation tí o sì ní bìlíìfù nínú tá tó sọ fún result tán tó fún un consultation kò tún ní bìlíìfù bẹ́ẹ̀. bóò láti wá fẹ́ bọ́ ní ìsìn oríṣiríṣi consultation làwọn èèyàn ṣe lórí Facebook oríṣiríṣi app ni làwọn èèyàn ti ń consult ilé tó ń wò kọ́ lọ́jọ́ ọ̀la ìkílé kan tó ń wò sí lọ́jọ́ ọ̀la oríṣiríṣi consultation àwọn predictions wọn pe ní ìsìn nígbà tí wọn fẹ́ sọ ohun tó kọ́ lọ́jọ́ ọ̀la fún wọn ti fọ́ lásì dáàmì app yẹn ti ń claim pò mọ́ bọ́lá àríwíṣiríṣi ìgbọ́tọ̀ ọlọ́ọ̀bá ní ìsìtò òdí máa fi rún ṣòfò só tún yẹ kó máa jẹyún àwẹ̀ só yẹ máa jẹyún àwẹ̀ náà ẹlẹ́ẹ̀kejì oníwà ni pé anya ti yọ yẹs arúwọ yìí sọ̀díkù ẹni tó lọ bá àwọn tó ń sọ pé àwọn mọ̀ nǹkan yà abẹ́ni tó ń lo application tó mọ̀ nǹkan abẹ́ni tó rí àwọn èèyàn tó lọ ìyú kò bá jẹ́ àfa kò bá jẹ́ tí èjì àfa ṣùgbọ́n o tún wá gba result ẹni yẹn gbọ́dọ̀ pé wọ́n gan náà tún share ẹ̀ sórí facebook pé àwọn ti ní ọ̀la mi mo ti gba billionaire ni mi àti ibi géètì gan bákan ni á àbí kó má tẹ̀yẹ pé àwọn tó jẹ́ oní herbs kó jẹ́ pé àwọn ẹni tó yẹ pé constitution táwọn èèyàn náà níbi tiwa ó wá gbẹni yẹn gbọ́ wọn náà kó sínú hadith kan tánàbà muhammad sallallahu alaihi wa sallam ti pẹ́ ni ẹni kẹfìrí kí wá náà ní hadith náà anábà muhammad sallallahu alaihi wa sallam sọ pé man ata kahinan fasaddaqahu bima yaqul faqad kafara bima anzala ala muhammad sallallahu alayhi wa sallam anabi ni man ata kahilan ẹ ń báyé lọ bẹ́ẹ̀ tí máa ń yẹ nǹkan wò tí wọ́n máa ń sọ bọ́ọ̀lù ó sì rí àbíbí tó ṣẹlẹ̀ lánàá ó sì wo bí máa yẹ kù sí àmọ́ láwọ̀kọ́ ni pé kò gbàgbọ́ ẹni tí ò yẹn ń tiẹ̀ forty ń fi bára ó ti fi ìran forty days ó ti gbà kó gbọ́ ọtún má kí o yóò tán kí o kó gbọ́ ọtún má kí o ṣùgbọ́n ti fi forty days ti kọ́kọ́ fi ìyá yín gbára ẹ bá wa gbàgbọ́ òun ti tiẹ̀ lẹ́yìn pé ọ̀rọ̀ yóò ṣèrun òṣèrun in tó tún lékún tiẹ̀ ni pé fàkọ̀dẹ̀ káfàr bima anzala ala Muhammad ó ti pàánà bí lòun rọ. ó ti pàánà bí lòun rọ ìpànà bí lòun rọ yẹn ti di wàhálà sínú ayé. wàwájú kúfúrúhu anna tasdiqahu iyyahu yatadammuna takdhib qawlillahi jalla wa ala torí pé ọ̀nà olóògbà fi pọ̀rọ̀ ànábì nírọ̀ ni pé ànábì Muhammad sallam nínú Qur'an tó lọ́n sọ̀kalẹ̀ fún ànábì sọ pé kúláyà ọlọ́run bá àdìkà sọ́nà àkọ́ni pé kúláyà ya'lamu ma fi samawati wal ardi al-ghaybi illa Allah. ìtì ń bẹ ń sámà àti inú ilẹ̀ kódà gbogbo tí ń gbénú ilé ta ti inú ibi tí ìjọba ti ń sọ̀rọ̀ la ya'lamuhu illa illa illa hu ọlọ́run nìkan ló ní sí. in that sense ìyẹn ṣàpèjúwe pé kẹ́nìkan máa sọ bí ẹni pé òun ní mọ̀ ń pa nǹkan kankan kí wọ́n náà tún wá gbàgbọ́ yálà application àbí ètò ìsà application tó wá fi lè mọ̀ tó gbàgbọ́ ó ti gbé ọ̀rọ̀ ànábì mi rọ́ wọn náà yẹn ti ṣe kẹfìrì sọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam. ìyún túmọ̀ sí pé mélòó mélòó àwọn èèyàn tá a máa wò mùsùlùmí tó jẹ́ pé nígbà tá a bá pàdé iwájú Allah ah àtúntò ẹ̀ ti kó onú Islam ni pé kò sí náà pòun ti spiritually òun kàn ni. àmọye àmọye obìnrin táwọn òbí ó ti lágídí pé eh, ọmọlúwo lọkọ tó fẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n bá screen èèyàn tán pé ọmọlúwo ní í ṣe kíní kan ní í ṣe wọ́n tún á lọ bá àfa àdìdìrín kan ṣé àbá àwọn bàbá wa sì rè kọ́lọ́n balẹ̀ kí wọ́n kó bá a ṣe dáadáa fún wọn wàlọ́ọ̀hì wọ́n rò pé àwọn ń dáadáa làwọn táwọn lọ ń báyìí ó ń dáadáa náà pè wọ́n. ó ń dáadáa tán wá pè wọ́n yìí àfọwà lóun mọ̀ ń pa àkọ́kọ́ gbogbo bá rí yóò ní kíní kan náà rí ni kíní kan àwa yí ni kíní kan iṣẹ́ àràkàtìjẹ́ tọ́lọ́ insha allah tẹ́miwa kọ́lọ́n sẹ́miwa jọ̀la lọ insha allah àwọn àṣírí tán fi máa ń mú kinní kan omi ni kinní kan iná ni kinní kan òkúta ni kinní kan atẹ́gùn ni tó wà nù kọ́ ìdá àbáwọn tí àkọ́kàn náà ti máa ń lò pàápàá tó àwọn èèyàn náà ti máa jẹ́ kí wọ́n ń tẹ kọ́ ìdá àtìjáde lónìí kan fi lè sára fún un insha allah katila á sọ̀rọ̀ lórí ẹ̀ ó ní pé dáadáa ládàá wà lọ́sọ́dọ̀ àwọn àfa ṣùgbọ́n ń gbọ́ ẹ pé àwọn ti mọ ìsáàbù wọn ti mọ mathematics ìsáàbù náà bá máa ṣe rárá dáa wọ́n ti fi pín fún kálukú ẹ̀yìn lágbájá àwọn ò lè fẹ́ra wọn iná lágbájá omi bó ni wọ́n ṣe mọ̀ àfa àtẹ lọ bá ìwọ́n mọ̀ báyà wọ́n gan tí wọ́n lọ bá gan iná lòun iná nìwọ àfa omi lò ayé pé dáadáa tó gbé wọn gómọ̀ bomi pa báyà dáadáa lọ̀rọ̀ ọmọ tó gbé wọn gómọ̀ ti bomi pa. náà ìpele kẹta an ala kahinan an ala kahinan bí yóò kà zibuhu ó ní pé kí wọ́n rò pé ah ó yẹ kí n jarọ bàbá yìí ẹ̀rọ àfa yìí ó yẹ kí n jẹ́ ẹ̀ já gan ọgbọ́n kíyàn wá lọ bá àfáhùn àti kíyàn lọ bẹ́ni wa innama yas'aluhu ikhtibarun ṣùgbọ́n ìbéèrè tí ìyàrá lọ bí ìlọ́wọ́ rẹ̀ yàn fún ẹbí ṣe tẹ́sì fún ní kéèké yá nǹkan kan náà ó ń dá yàn láàmú tí wọ́n ń fi rí kí gbogbo àdúgbò pé wọ́n lọ ṣe béèrè èèyàn fẹ́ fi ṣe záàmù fàáfàá yàn fún wọ́n ní nítorí pé ìpele kẹta tá ń ka sallallahu alaihi wasallam ọkọ̀ أما أضمر له فقال دخ يعني دخان فقال له النبي صلى الله عليه وسلم اخسع فلن <laughs> صلى الله عليه وسلم آه أنا أبا محمد صلى الله عليه وسلم أتبع سبيله وابن السيادري lórí pé kí ló mọ̀ tí mò ń ọba ẹ̀ kò sáàbùrú náà wíwá gẹ́yàn kárí bá àfáà kan máa ń fi rí kí àbọ̀ máa ń kílèmù pé ẹ̀wọ́ tí etán máa jí nǹkan yẹn ó ní tó jì kí àǹkà lọ rẹ̀ pé àfáà bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ jẹ̀ ti sísì fóònù àbí fóònù àbáyé àfáà ló gbàgbé fóònù mọ́sáàsì tẹ́kùn gẹ́sẹ̀ mọ́ ìdààmú wá kiri tá má jí wà àfà àwọn má jí nǹkan tó important nínú gbèsè ayé àfà ṣé yóò concern tó concern àfúnà lọmọ ọlọ́pàá ànábì wa ṣe bí ìlọ́wọ́ ẹni láti fi ṣe test fún ìgbà tí ànábì wa béèrè tán pé kí ni nǹkan tó mú ẹni yẹn mọ̀ pé òun ní lọ́kàn sí ẹni yẹn padà wá sọ ó dákọ pé dùkán nìyẹn ànábì wa padà sọ fún ẹni yẹn pé ṣáàgbẹ́ni ẹ dákẹ́ wọ́n ra wọ̀nrán lè tó ń sọ gbẹ́mí ẹ dájẹ́ ó ń sọkúsọ ni ọ́ eléyìí ó ń ṣàpèjúwe pé gbogbo wa ká sọ́ra fáwọn tá lọ́mọ ṣèbéèrè nǹkan lọ́wọ́ wọn àbí táwọn tọrọ àdúrà lọ́wọ́ wọn ẹni tá tọrọ àdúrà lọ́wọ́ rẹ̀ àbí tá lọ ṣèbéèrè nǹkan lọ́wọ́ rẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ ń tẹ́pọ̀ gangan náà ń sọ̀rọ̀ bí authoritatively pé òun ní agbára kan tẹ́pẹ́ Allah subhanahu wa ta'ala nìkan ló ní mo ṣe àrà àwùjọ kan rí tẹ́nìkan sọ pé à bí tí ọlọ́run kí àwọn bàbá kan dé èsì ìbàlẹ̀ wọn lára ẹjọ́ ṣe ìyẹn jẹ́ ti karama àbójẹ́ bí nǹkan gidi ní ẹgbẹ́ kò náà lẹ́bi tí gbẹ níbi tí èsì máa ń tẹ̀lé lọ́fíńdà gidi bẹ́ẹ̀ àwọn àbàtí ń dákun bẹ́ẹ̀ àwọn ilé lọ́fíńdà gidi ló fà tí àwọn agbé kùnrán lẹ̀ kùnrán gẹ̀gàn tó yẹ kùn gẹ̀gàn lọ̀rọ̀ ọlọ́run àwọn yìí ò tiẹ̀ tún wá sọ̀yàn dẹni ọlọ́run kò sì wá sọ̀yàn dẹni pé tó bá ti rí àbí irú wọn wọ́n ti wá ní nǹkan kankan connection kan wọ́n bọ̀rọ̀ wá jẹ́ wàsá ètò láàrin èèyàn àta Allah subhanahu wa ta'ala kókó obi tá a fẹ́ mú náà ọ̀rọ̀ yìí ò ní pé kán bá sọ fún wa pé a lè bẹ àwọn àáfàá léèrè pé kán bá wa ṣàdúrà wọn ò gbọdọ̀ jẹ́ pọ́n tí wọ́n bá máa ìmọ̀ sọ authoritatively èèyàn ti ń shift right ọlọ́run sọ́dọ̀ nǹkan mi ìyẹn ni pé èèyàn ti ń fi stylishly képe nǹkan mi lẹ́yìn Allah subhanahu wa ta'ala kálá subhanahu wa ta'ala kó ṣe wá lọ́mọ àjẹ́nà kó má ṣe wá lọ́mọ náà jàmáà àwọn nǹkan kéékèèké tá à ń wí tá a ṣàkíyèsí àwọn nǹkan tó súnmọ́ kó sọ̀yàn lórí ibùkún àjọ ọlọ́run téèyàn ó sì máa dọ̀lẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí ó sì ní ó ti ń bẹnu àkọọ́lẹ̀ annabi muhammad sallallahu alaihi wasallam wípé ta'rifu allaha fi raqa ya'rifuka fi shidd ìwọ tó o bá mọ Ọlọ́run nígbà tára bá dí ọ tó mọ Ọlọ́run dáadáa tó ń yẹn náà fílà tó ń képọ Ọlọ́run dáadáa nígbà tára bá ní ọ tó bá képọ Ọlọ́run ó da wọn náà lọ Ọlọ́run mọ̀ wọn náà ló fi jẹ́ pé lómi ọmọ pé ah mo sì máa ń mo máa ń ṣàwọn ìbáradà kọ̀ọ̀kan náà mo ṣáà sàdọ̀ ti máa lọ sí kọ̀ àwọn china tá à ń gbà tá a fi ń képọ Ọlọ́run yẹn ló ti ń rọ̀ǹkì yẹn ló jẹ́ kádọ̀lẹ̀ Kala subhanahu wa ta'ala kó ṣe wà lọ́mọ jẹ́nà kó má ṣe wà lọ́mọ náà eléyìí níbi táwọn ti dánu dúró kò sí èyíkéyìí nǹkan tí a bá sọ tí a bá wò pé báyà níbùkátà láti ṣàwọn full explanation mi lórí ọ̀rọ̀ mi ká gbìyànjú ká ṣe ìbéèrè lé lórí aláṣùn àtà ló ṣe wà lọ́mọ jẹ́nà kò ní ṣe wà lọ́mọ náà àá sọ láti takọ ẹnìkan bí yẹ pé a fẹ́ mú ìmọ́lẹ̀ wọ àárín ara wa kó jẹ́ pé àárín ara wa náà bó a bá tiẹ̀ lè rí wa wa náà níjọ́ tẹ́nì kankan wa ń jáde wa ń travel lọ àbọ̀n lọ mọ́ka àìjẹ́ bá a ṣàdúrà bọ̀ ẹ bá a tọrọ kọ́lọ́ ṣe dáadáa fún ọ. yìí ó ọkàn wo lè balẹ̀ àti ìran ọkùnrin jẹ́ gbígbà tẹ́ntẹ́ ẹ̀ràn gan lọ náà ìyìn tí ó máa fà gan bí èpè ni ó tún fà lóhùn kó sáà lọ fó kọyín fèpè níwájú Allah subhanahu wà